alhamdulillah agbede allahu tabaraka wa ta'ala ki mu aga kare bengini ojo ko shu ramadan inul mewanka iwodo 1437 Nigeria, oṣù yenehu june nul mewẹfa iwodo 2016 èyí ni karatuwa تفسير القرآن الكريم عنيا شان كوبو كان كاديو نالي آية أبوميل يوميل في سورة البقرة وإذ أخذنا ميثاقكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون الله تبارك وتعالى يا كوينه وإذ أخذنا ميثاقكم mẹ̀rẹ́ ẹ̀bàtà wọ́nyá lẹ́kọ́ olùfà mẹ́ta láàdẹ́sì kú na dì máa ákùn àkàwọn mẹ́ra kì ní mẹ́kítẹ̀ jọ lámẹ́dà hún wà látúkùrì jú na àrùn fẹ́sẹ́kùnmin dìyàríkò ọkà ihò mẹ́tùrùkú máa náwọ́ ìkéjì lúhù obéjì ehùtẹ́n mẹ́pọ̀lámẹ́ ní mẹ́ànọ́lámẹ́dù obéjì ehùtẹ́n kọkùnmá tẹ́rin àmì bẹ̀ní israẹ́lá dẹ́ àlékún túnmọ̀ àkọrọ́ntún bilẹ mẹjẹ kpawo mẹjẹ kpawo kọ gẹdẹ yìí wọ antum amẹ onugbonugbo tẹ ṣáàdó mẹ àwọn gbèjì àlùkẹ ẹni alìgẹdẹ yìí ìwà kẹrẹ bí àmúnẹ nánà nánà pé fàmí àlìyàhúdù wọn nasara àmì yahudu kpaye àmì nasara àmà nàlì gẹdẹ yìí ọjọ́ kọtẹ ọmọ mamú kọ ọjọ́ mamú dùrí aláhùmọ́dà dúnmá mamọ́dà ń dùrí pé a mọ́dà ọjọ́ tàbárakà wata ala kùmà dùrí ó ka ìhùn dẹ̀ ó ka ìhùn dẹ̀ fún aláhù tàbárakà wata ala adé jùlọ máa ojú yíwọ̀ takada àtẹ́wọ́dá tàbárakà wata ala ìmọ́dà dúnmá kàkínhín kèlìfọ̀ máa fi dẹ̀bẹ̀ ó nẹ̀dà horun ìyàmúlù ṣòtílà ojíma ẹ̀yọ̀ takàdà àtẹ́ọ́rọ̀ alẹ́ ẹ̀nẹ́lẹ́ lóòkù máa wú mú yẹ̀múdẹ́ náà mú ẹ̀nẹ́lẹ́ máa tọ́nà máa wú jà tánì máa jẹun kí dọ́kọ́ gbọ́la ọwọ́ kú medina máa ṣe pẹ́rẹ́ ojú méjì ọkà ẹ̀hùn máa ṣe pẹ̀lú ọkọ̀ abile amapai abolo ko khazraj amamada ami nadir ngoti bima taka mamdeta benu koinu ko may khazraj may bani nadir bolo ko meji ki bobo ama ama onse si kuroiba ama pai bi o awusi. àwọn àlè yìí agùnmàgbẹ́rù ilẹ̀ ṣeun kù yà yà gbàdé áwọ́sìpáyẹ́ kázìrẹ̀jì áwọ́sìpáyẹ́ kázìrẹ̀jì àbẹ́gìdẹ́ ibá àmà tí bí kùmà ní medina òyíkọ́ lèémà àmà tí a bí kùmà ní medina òyíkọ́ lèémà tákà àmì yahudu ọlọ́pù mẹ́ta tákùmà mọ́lúmà àmì yahudu ọlọ́pù mẹ́ta nazir bai kuraiba amma auti pai hazard amma te daga abu gida ba mamala ka manyu abe kuma ta na amma ne o mehe o gida mamala ka manyu ma ibo ka ali ko robuka ibo mune ali amma ko robu mune to amma amma meji gida tane tane a hazard manyu auti àbí méje gidẹ ọlọ́pọ̀ méje ọ̀là òyà títí dálẹ̀ fi ìgbélé ìgbélé àmà nú fi ìgbélé ìgbélé wọ́n lè máa tẹ̀ mà nú lẹ́ ọma ọmọ àmà ajú mà gbéjà tù ìjà òyà tí ìyà máa jà òwe ṣẹ́gun máa ní ẹ̀wọ̀n àtú ìyàwó kẹrẹ bá ń bàbá ẹ̀wọ̀n ogun àyè lẹ́bìnrin kọ́wọ́ kà máa tó dé máa kì ní ẹ̀ngà máa tí màá kà máa jẹ́ yìí tọ́lá lọ òjì àtẹ́ngà máa tá àbẹ́lẹ̀ òjì àtẹ́ngà àmọ́ ogbó òkú yé máa rẹ̀ kà mọ́ ogbó òkú yé máa ti àyà òjì àlẹ́ngà máa gbẹ́jà kẹrẹ mọ́ sí jáde afghanistan gẹ́ ẹgbàmàdé òjì àkó rẹ̀ òjì àkùmàdé òun tákùmà ní kọ́ntìrì ìyàkùmàdé hùn pẹ́gbàkì máa mẹ́ni òyàlẹ́ gbogbogbò yẹlẹ̀ níní òyàlẹ́ màdé hùn ẹ̀hùn kí á bù ìyàlẹ́ ti àdín islam ìmú ìyàlẹ́ bà ọ̀bọ́ dúmọ̀ pàkúṣáká kùmà ju ìyàlẹ́ gbélé gbélé gbélé gbélé màmọ́ra máa ojú kódé tàmúnú yorùbá wa dọ́gẹ́nẹ́ kí abdullahi azam rahimahullah ìdíwọ́ ọjọ́ ìlẹ̀kú muhammad abba ń gbòlgbòlẹ̀kú usama bin laden ń gbòlgbòlẹ̀kú àbẹ́lẹ́dú oja ne ko mune ma ko aba ma ma mole ma chatu kuma kuma biya atabila atamama ne ma muji kudi ma oje yu ko ma do atin alqaida ma do atin alqaida to uja yo lopo lopo ma ja ko bi ma oje le pa na na ma don duka ma me ne kiti ma mu shagu ji ma da kini mola kuma mola mara nguruguri ko oje tele gudu eliko

ẹnẹ dú ẹnẹ lẹnẹ ṣe méjì máa ọ̀pẹ́rẹ́tì ìgbẹ́ ọdún dídì rẹ̀ so òyànú dẹun kàmá tí màá ṣe àjẹsà kàmá gbéjà kẹrẹgọ dábàlì kìdẹ ọjà ní palestine nìyí òyàtọ́ mọ́ wọn ní màá ṣe màá ń jẹ àmọ́ má palestine ọwọ́kàwé àlejò abáyọ ẹ̀gẹ̀dẹ̀ omi kì á kó omi omi ajé kì lè bá ń a ma àmàpá egypt taki awa aṣawe ni o ma kuma ń wọ́n omi lẹ́ òun ṣi major source of omi kuma lẹ́yìn omi kété kuma lẹ́yìn abá kó dábàá wẹ́ àlejò ìdílé bá àgbo israel ma yá omi lẹ́pa omi wọn kó dábàá rẹ̀ kẹ́kẹ́ gbogbo yí facebook kó yín kẹta kàmáàdó yóò yá ṣàdó wọn wọn àrí jẹ́rì káwọ́ kìdẹ́ àrí two litres òun ni a nẹ́wọ́ tẹ́kẹ́tẹ́ mi omi gbogbo àlómi kí a mọ́ ṣẹ́kùn ma àrí omi tàrí lẹ́nu tọ kòkòrò bàbá rí arú ilẹ̀ mọ̀mọ́ náà yóò máa mọ́ ọkàdé àlè ìlẹ̀ gbogbo ìkùmádó àti ní west bank bàbá rí máa nù mí kẹ omi kì á wọ́n wá àbò israel àmì káàkiri israel máa ń nù mí pàlú mọ́ masalasi masjid al-aqsa boko ma lu ma yaki tarawi ma ona wuri eliko to bogi de ma no pa ma na odun ma na no janya na israel america aka aka no jama ẹnikó ọgẹ́lẹ́ ohun àká máa dọ́ yóyó ohun àjá dọ̀bàtà ọmọ tààmọ́tọ́ dúkù máa bí òun mọ́lá bá yọ ẹbá má ṣe gbọ́ àwọn akàjì tálàkà ẹ̀míkà yá yá wọn láfíà yìí kọ́sí ọjọ́ dún máa lé ọkọ̀ alálẹ̀ àárẹ̀ bọ́ǹbù ata ẹ́ abẹ́bọ̀dọ́ wọn ata máa yíye máa ọ̀rọ̀ kọ́ máa bàbá rẹ̀ ní ẹdún máa ó bí wọ̀ àmá tètè àmàṣe nẹ̀gídọ́lọ́pẹ̀ wọ̀ ẹni tí mẹ́dúgbùrẹ́ wọn gẹ́lẹ́ lẹ́pẹ̀ tí ohun mà ní ààbò mọ́ àwọn iye ọgẹ́lẹ́ tí ohun mẹ́dúgbùrẹ́ owó kàmúnẹ̀jú kúròjọ́ mẹ́jọ òdúnmọ́jọ́ máa ẹgbẹ̀ tá a mú mẹ́kópa àtẹ́ ẹ̀ máa pa iye ẹ̀ máa pa àmà máa pa ṣùgbọ́n kìí tẹ́ amajuja da medina ta kami ruruwa khazraj man au amma ma kwa majuma ma dehuja mamda ne kekem ki yemu majuja ni yemu yemu achi umegi amma mima mu ko ko ma kame dehuja ni so ngamaje mu islam ya yaiba abeku makolopo ausi maaholo aboku makolopo

akadé sọlá ìsọlá ma kàwá àdìsọ olùlé ojú kùmà nẹ́fí gbélé olùlé nẹ́fí sàkà ẹnẹ dúkì ní àwùjá mú nẹ dújà bá yẹ wá ẹnẹ lẹ ìjùjà ojú àfẹ́bíyà lẹ́sà mi ná mọ̀nkátẹ́lá àlà àfẹ́bíyà ẹnẹ dúkì ìjùjà àjà kí ń dojú ìjà ọlọ́pù ohun ìjùjà bá ẹnẹ lẹ́bí àmàlùmọ̀ wọ̀lẹ́sà mi ná mọ̀nkátẹ́ àlà àfẹ́bíyà ẹnẹ dúkì àdójú ìjà àlejò ìjà ọlọ́pù kí àlèkú ẹlẹ́lẹ́dẹ́ ẹkọ àlọ́yọ́ na ìhàmà àlùmọ̀hún àmọ́ ọ̀lẹ́ ọgbẹ́ ìkàlẹ́bì sí ní ka ìyọ́ na pàánú ìyà ọ̀rọ̀ ìyà tákọ̀kọ́dá àbúkìdẹ́ mọ̀mọ́jí káàdì mọ̀mọ́dó tó ti kọ́ àwọn fún aláwọ̀ tàbárakà ọ̀tà alá ọ̀làlẹ́ yà kan wáyé fi súrọ́tù alì imran ayáti

maya bu hazret makini ju jemu da ma Allah tabaraka wa ta'ala ni wa kuntum la shafahu furad min an-nar alo ho sigene yuna umetani e ba ko me di ujale fa an koda kumina Allah wa umeja kumba choma yoni eliku kudale el islam achi nune imamu islam yenu adini ja nigi sewle mo ni wore wo o ja gide kuma na ja e be kadini ma wa tani o ya e kuma na ja e o taki ami e ku ma ola ma pe abadi ni a kaka ya o gele ma goji ni ami e hudo ola ma pe olope ma ama ami e hudo olope ma cheta un olope ma chi koinuka mayu kuraiza mani nabi ọlọpù mẹta kàmàlẹ yẹ ọlọpù yà mọ àbí ọjà nàmẹdínà ẹtẹ àmà àti ìjì àmà àti áwùsì pàyẹ kásìlẹsì taki àbó kọ́ìnùká mayú àbó kọ́ìnùká taka ma mímá pàmùdà àbí kásìlẹsì nàzírí kíkòrò ìzá ma mímá dàbọ̀ áwùsì àmì má dàbọ̀ lọ́pù yẹn sẹ́ńkùjà yà gbàdé ọlọ́pù méjì rẹ̀ wa atatu fún atátùbì wa àmì ẹ̀kúdù atátùbì ìbí atátùbì áùsì ìbí atátùbì kásìrẹ̀ dákùnmọ́ alọ́mọ́ ó yé ma tìtì aŋọ́dé ma ájà kọ́ nínú. àbí méjì yìí àti áàlì ṣírkì mà ṣe àmọ́ ti ṣẹ́ bọ́ torí àní áàlì kìtàb àní áàlì kófì àwọn áàlì ṣírkì. àmọ́ ẹ̀kúnmọ̀ ṣe àmọ́ áàlì kìtàbì àmọ́ ame alukita bibiti mboka tu bibe iboka tu bibe iboko me tu bi maya cha ma fi de lomo abe ka me tu bi mai la yarifuna jannatan wala nar amama aljanna ma muna odi ma no mo wala bada wala kiyama mama wala odaji ko ne mama wala ojo na dun, wala kitaban mama wala takada ko godoro gudun wala halalan wala haram amama halal ina wala haram

taka mami yahudu taka mami beduani bayan to en kama nyachi ikan kama tam ama ja melero kwa kama kama leke bola melo kama ya melero ti ama tiji muni abele kama bola melo kama leke luti oja tini wa id aqalna mithaqakum akal kul ma, la tasfikuna dima'akum mekide de da wol mejujan wala tukhrijuna anfusakum min diyarikum men namune du bije human ọbọkụ ma anya ji ugwu ana m na-ekweghị ewe mechaa alị tuma akụrọntu meọlalị meọ akụrụ họbanile wàntun tẹ̀ṣàdùn mẹ́ àtẹ́lẹ̀ jẹ́ àlọ́ àlẹ́ àmárùn ṣáàlẹ́ mẹ́ ọdún mẹ́ bọ̀lálẹ́ ọmọ àntùm ha ọ̀lá. ثم أنتم هؤلاء تقتلون أنفسكم تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من بلادهم تظاهرون عليهم بالإثم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم قسارا تفاجوهم وإن يأتوكم كفارا تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون Allah ta'ala ni amtaka bola ijani kumechene ijani onleba kuma antum unga mea miyo hulu. Ha ulai, ame kame igbagede kumejoi

bil ismi ojú léfi wal udwan ma yi ojú laka ọ̀rọ̀ ilẹ̀ wọ iye atókù musara àmọ́ ma imẹ́lẹ́ ti tí máa hù máa mú okogbo kùmẹ̀hù máa lé èé kùmàdéhàmú tòfàdóhù mẹ́ àwọn yọ́ má ti ní rọ̀bá gbọ́lá hmm? máa ọ́ tòfàdóhù ṣe tàbdóhù náà tàbdóhù àmì àgbòmọ̀ ọ̀pọ̀lá mẹ́mẹ́ máa lókù awụtabdunahum ama abụ mọwọ ma eje nwa alụ kpọlamayị amatufaduhum ma eje na amakwụmagwala mọwọ kwụgbume olùkẹ̀lẹ̀ ẹ̀rọ àgbẹ̀gbẹ̀ ten thousand naira àkó ọ̀fẹ́lú bí five thousand naira àkó ọ̀fẹ́lú ọmọ ẹ̀mẹ́ ẹ̀họ́ olùfitì ohun mẹ̀yà tàbí àjòdì ní àkó ìyàbọ̀ mɛmɔ hunu mɛmɔ kɔkɔ kɔn mɛyɛ jɔ takada a tora e ka kiri yi cɛw kama o lɛ muba kokoguba takada a tora ɲɛ ka mɛ o cɛ dɛ takada a tora ma e cɛ kanga ma jaali ka kiri cɛw kama o lɛ mu kogu a ma kɛ pɛnɛ lɛgɛ a ma kɔ lɛ ɛmɛ olu bɔ lɛ lɔwɔ ɛlɛ tɛ a lu ɛ o takada a b'a bolo takada a tora e kanga ma yɛ dɔn o y'a kiri ɔlɔwɔ yɛ bɛ ka dɛ o huwa muharramun alaykum ikhrajuhum ụja eke kụba ma nye enyo takume emume akwụkwọ takume onye a lekọta gara atụra meje nwarụta iyi inyọrụ mege kwuya ma in the first place ite tukwe kumege kwuya kuma ọla ekwu mesi ni lekọ abajọ ịchọla ka tụra ka asịni ọma emedu ka mekọ ụyaja alụ

àmọ́ gbogbo bí àkíní ẹni dúkà mẹ́ kóhun tí ó kó gbogbo mẹ́ ń mú kọ́ ọkọ̀ ìsọ̀rẹ́dà mẹ́ ń kọ́ ọkọ̀ mẹ́kọ́ náà kí ló fi yìn màá lè délẹ̀ tọkọ̀ máa yẹn za omi yẹn fà kura níkà àbí àlèbọ̀ ẹ̀ àdọ̀là kura níkà àbí àlèbọ̀ ṣọ́ọ̀kà àbẹ̀kọ́là tóra àbẹ̀kọ́là ntakàdọ̀jọ́ ìnáwó kẹ́lẹ́bọ̀ ìnáwó kẹ́mọ́ àlèbọ̀ níhà ẹ̀ ń ṣòro ìlà rọmẹdú dáṣì kiziyun bɛ ka sukata fil hayati duniya mata sukata ŋɛnɛlɛ o duniya ma mi bɔ ŋɛnɛlɛ ma fama wa yawma alqiyama iya ŋɔyɔ jɔna yuraduna ila ashaddi al'adab takuma ŋɔ dabi kuma dabi aji azaba yake woyi file wa ma allahu bi ghafilin allah wuce ne ki agbɔla yokuma kinihi ɔ ahɔla hayi iya numaŋun amma ta'maluna ɔkɔlɔ mɛkumɛ si sɛnɛgɔlɛ mɔ yɔsin ẹgbàdo ibẹ̀ ọjọ́ tẹ̀lé kòkòrò mẹ́ṣe inú ma ń pàkó ṣáká ẹ̀rù tí rọ́mẹ máa múnà أولئك الذين اشتروا الآية الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون ulaika abileba alladhina ishtaraw alhayata ad-dunya bile ma jema ojo nala bil akhirah ma mo ma ma jema ile ila ya ile malai e alawi ne je bi ne je lo ku e ma du paro bil akhirah ojo na ma du paro bile ma ida ma je kama tu ojo na kama ke dunia Allah akbar amuna ja cha ale kutewo

tòṣọ má kàá dìbò kọ́ ìmá dáàlà níbi máa nọkọ́ tó lè gbapò ẹ̀wọ̀n rẹ̀ dì ní pàtàkì tí ọkọ̀ yẹ kọ̀ máa ń wọ́n hàn níbi àìkọ́ nọ̀rọ̀kọ́ ẹ̀ ṣíléṣù ààyè wọn ojí ni ojí ni ọkọ́ àti ni mílíọ̀níà sì ṣe mọ́tí bílíọ̀níà mọ́tí bílíọ̀níà tọ̀bẹ̀kì na ìmájàkà ní àtàdọ̀rọ̀ ọjọ́ dún bẹ̀kì dé ìrìbá ìdéhègún ki ana do ana di ana do ko nga mune kamun ana rini nun nyami microfinance bank ka moko mo ko ka yo mo ngamun ama ana mo ko ma ko dilime taki ni ngina ti ni madara mẹ́ẹ̀kà náà tọ́jú lórí ìlọ́wọ́ ìlẹ̀ ẹ̀bọ̀ ní ẹ̀tẹ̀ ọkọ̀ wọn ẹ̀dẹ́ kí gbà gbogbo bá òun lẹ̀ ilẹ̀ òun lẹ̀ ilẹ̀ òdòkòrò ìjálẹ̀ òun ìdúnúdè tako ko kide ni wa to kita ki mayo ko na ti yu buta ba ni re ina do jo ka ka do mu ke ti wazi eh ka do mu ke ti wazi mu wa enjema i popele ya lo ti o do me gbe o gbe jo ni wuri me ki wa ti wazi e wazi na ti ti ina la ka ki ka ko ba le ko ma bu yo te ni to na ìṣàríyá ẹ̀ń kàkì hápùnù steeti ka na Unu unubile ka nọma amụma unu unubile ti mejọ nwa mụ na agbere akụma anaghị aba mụ na agbere akụma anaghị igodu ma ọha ebe amalumajiri nọchi amalumajiri ma aka alumajiri me wọ́n ẹ̀dú gidi mi ayé alùmájìlì ń ṣe ẹ̀lùmájà kí ni wọ́n dọ̀rọ̀ ọkọ́ tó bá tá ní òdu ọ̀rọ̀ ká wọ́n nìkan ọ̀rọ̀ ọ̀rọ̀ dídí mìíràn

àrọ̀jọ́ lè tó àrùn kan lẹ́ rùkọ́yà ohun máa dúdú ọmọ alẹ́ rùkọ́yà yìí ọjọ́ máa nọkọ́ lọ́wọ́ ànọkọ́ ọkọ̀ àtsà àbáyé omi wa iná wa kìnnà wa inú ńlá tún ní ìjọ wọn wọn ẹtọ la ìgbòrògbòrò pa mọ́tò kì náà mú yánà yìí na ti dọ̀ ọ́tún náà mọ́tò ní ọ́tún ní mọ́tò náà mọ́tò ma ọ̀la kàràkà yányá ló ìdáàbò mọ́tò ọ̀tún náà mọ́tò mọ́lọ́ ìkótọ́ ìtọ́jú ní kàfá dé nìyẹn ẹnẹ dúkì dó ẹbí òkú yóò àti òtí òtí kìmọ̀ bí àtàkàdá báńkì lónìí òkú ti mọ́ ti mọ́ ẹni òkòrò máa a máa ní ẹni jẹ́lẹ́jẹ́ wáyé wá a máa ní ẹnkú ní adé ní ẹlọ́mọ̀ rẹ̀ lóbulẹ̀ ayọ̀ àbíní olóbulẹ̀ àgẹ́dẹ́ màdọ́ ti zainab ẹni ẹni jẹ́lẹ́ olóbulẹ̀ wá ń wáwọ́ rìzáàbù adìdẹ anáná ọmọlẹ̀kẹ̀ àwọn ọmọlẹ̀kẹ̀ rẹ̀ anáná ẹjì náà wáyé bá yenu nwe tinike ni edu indo ko ko che don amma ta ri che chi obi awere okuru ika ba dia nga do na guwa paku nga do guwa paku onyi ti ti ti to mu no nga ko nga do la ana moto maka kuma lótótù ká lótótù méjì kí lótótù jẹ́kẹta kàmìrì àmìrí ìgbé àdúgbò tí a wá lé àbúrùn ẹ̀rẹ̀ àwọn àrẹ̀mọ̀ onúkété oníṣẹ́ ìpẹ́rọ ìpẹ́rọ máti pẹ́rọ àmàna lókọ́ ọyàwẹ́ ẹ̀rẹ̀ ọjọ́ ìpẹ́lẹ́ tí ẹ̀lẹ́kú odó taka na ene mmadụ onye bụ nwata kwụsịa ahụ ndị ajụ karịa agide ala kejiri ele ichara ikele bele dum jin elugo unu bileka unu bileka ka gide ile ci unu haya ka kano a jugbo kete dama atọgba na ọma nlikwu ọma kìchọma ọma kì ohun ma ló tí èrò gbogbo ayé mi ma tó mọ táwọn àdàbí ìlú ọmọ tí ni ọmọ àlùkù ohun yà kọ́lọ̀ kọ́lọ̀ lẹ́yìn yẹ́nì ní ọmọ ayé ẹ̀ ẹ̀ lè kú mẹ́rin yẹ́sọ̀ àbá mẹ́rin sábà yẹ àmẹ́rin jẹ mẹ́rin àkàjọ kàjígára kan kún lọ́la ọlá ṣàwà àmẹ́rin jẹ mẹ́rin ọmọ

ìtàmà pàpẹ́ ìjọ mú kàmẹ́ àti ọ̀rún kàmẹ́ àti ọ̀rún àmẹ́kọ̀ọ́n a dáhùn yìí òun á lọ ọ kọ́ yóò fẹ́ dá ọmọ ayé òun yáde yìí lóòrùn ọmọ ń kó ọmọ rẹ̀ àbọ́kù ma lògún ma yẹ́ gbìyànjú tọ́ alhamdulillah alẹ́jíkẹ́ mùsùlùmí ẹjọ́ kíta ma pàrà ara ọmọ ma kú mọ̀ jímẹ̀ análáyé onúgbùnùgbé wọ̀ ẹ̀dẹ̀ múnú táfùn wá abì wá ìyá gúra gúra gúra gúra kú ma ya sọ ní yá ṣàbùhá wọn ìmọ̀ kọ́ ma pàjọ màdùá sí ní nílẹ̀ màdùá sí màmúdàbí amàmúdàbí ìmọ̀ kó yìí mọ́ pàgọ́ ara kó ya kí iyọ̀ yà ń abí na kó wà bó bẹ̀rẹ̀ àyè àti abànà ọgbà ara zainabu kuma ya dai muka ba mu ya koji lokoya da kuma mi yadda gudu koyi takida abene ko boka nabi sallallahu alaihi wasallam ay ba kidir ko ya mu usman abi dir ko ya mu usman ki ay ba ma ni habaja ola ola ko ya mu da ya duji usman atini ko o ko hum ko no ma ya ledi ngade na no ni mo du mo du ma amo amo to manira ta ma cha le adina ba pa anáyọ ẹtàbà lọ ọmọ ẹkẹdùn ilẹ̀ gbọ́dà nílò bọ̀tẹ́ nílẹ̀ dé yú ẹ̀dẹ̀ ẹ̀dùn omi wà á tẹ́jú mọ̀ obìnrin àkọ́tẹ́ yìí má kọ́nù àmàlìyàn táméjì àbẹ̀kábànà táméjì má kú má dàmá jù kòrò òun kéde ó kà ń dà lè kú mà nígbèdè òun lẹ̀kọ́ tọ̀tọ̀dá lẹ yẹn nìyẹn òun á dùn òun á dùn ní òun á dùn sẹ́nà àbùmọ̀ ẹ̀ sẹ́nà àbùmọ̀ àkúbà wọn dùn ẹ̀dẹ̀ wọn ọkọ̀

ilin ọmọ gidegide gbọ́ ọ̀gidẹ́ yẹba ọmọ gidi iye ìwé ilẹ̀ ìdọ̀lú àmúnúbulẹ̀ mind ma is always very inquisitive àmà chìkó kí ibi ma tí nílẹ̀ gbàdẹ́gbà tí ó lẹ̀gẹ̀ làbá yẹmọ ẹ̀ ń fi yóò makini define kan ma so mi gidi ewa adịghị uwe gide ịtakọ ọrụ ịma adọligide gide ịmanya ulebo n'ihu abị m adịghị ọgịgide mmanya ulebo n'ihu ka bụrụ ụrụ maka ọmụdabi onye abụkọ ọmụdabi onye enyi ọma enyi enyi ka nweta nụ enwe e ha wee ka achịkwa nwe onwe wee etu ihe e e kere tọ ilẹ̀ kìkà ẹbá ìwọ́n mọ́ ákìlì orúkọ àmì ìwọ́n máa yìí lẹ́wọ̀n àdéyìí orú ìgbìlẹ̀ tàbí máa jẹ́ fún adáwà sí yìí oyin ọjọ́ múnẹ̀ kìdàbí wọ́n àti alùpùlẹ̀ ẹbá sákẹ̀dọ̀ rẹ̀ àwọn àìdà mọ́ mi gèdè pápúsáká kún mi bá kì má dọ́ mi gèdè lẹ́wọ̀n gẹ̀ ní bá tákì ìyá mi kápẹ́ntà èyí òfò yìí ń rìn ìyá ní kápẹ́ntà kó wa tákì ìyá ní kápẹ́ntà bọ́ mọ́nà ẹnà ọ̀nà yìí ń ẹkú yẹun yọ̀rọ̀ yeye mu òun yà nìkì ọmọgìdì àlè kókè àwọn òṣèlè kókè ọkọ ní wọn ní kápítà tó yẹ kápítà wọn àpàdé gidigidi pàdé ẹnu ẹgbẹ náà wọn kápítà wọn àpàdé àlè wọn àpàdé ìyá àlè kápítà àlè àti kápítà àlè òun yeye mu ìyá àlè ọ kúkú ewu kókò ní ìdìbò ọlọ́dọ̀ má pàkó ìyá mọ́ ìgbòbí mọ́ ìgbòbí yàtí ní kókò ìrọ̀kọ́ àná ńkò ìrọ̀kọ́ àná ilẹ̀ òru ńkò ìrọ̀kọ́ àná ilẹ̀ òru ìnáwó gbé kókò ìpadẹ́ ọwọ́ gbé kókò ìpadẹ́ lábẹ́ dábẹ́lẹ́ akẹ́dìrí ikókò àná ìgbìnà kókò

wọ́n náà ti bí wọn máa ń dábàá yìí wọ wọn èmi èmi ó yí dòbí ẹ àmì pé àkókò àrẹ ọgá kọrọ wọn lára ah ṣé ó kọyà náà ìnáwó kọyà kò máa káyè ọkọ sí ni wọn ọkọ mẹtẹ ni ẹlẹkọ lẹlẹ yẹ ẹ àwọn àgbáyé ni ara mọ àwọn káwá ilé ayé ilé ayé kápítà ilé ɛrɛ o y'a mɛ polisi do a ɔ polisi y'a wo ɔ y'a wo e de ɔ polisi mi na ko ye wa ne kɛ dɛ ɛgidi tɛ dɛ ɛdi yi kɛ dɛ ye du ye du k'i yan de ko ne ka wa de kɛ lɔri mi polisi an y'a yi de la ɛgidi tuma do ka bɛ bɔ ɛnɛ k'i ye tɔ a polisi fɛn ti ko le polisi a ma ma ma o yiri. maona maonyele madoya ambayo ọrụ wale katika kujibu maona mamo kuyaona ogile engile ti hapo ni keni vile kumbo kumachini deformation mungu ya hata vizuri tingi tona only moda bi huyo mbele yola uje omo dobulei iyo ya ruji ẹ̀lùkọ́lọ́ gẹ́bà iye òun ti tọ́ ó lẹ bí a lọ máa ní oúnjẹ ti ẹ ọ́ṣọ́ ni máa ọ́ṣọ́ ni wọ́n but alùpù nẹ̀ lẹ́tẹ̀jì wọ́n mọ̀ ìnẹ̀ bàtẹ̀ àti kọ́rọ̀kàdé ìṣòro máa náà ti ìṣẹ́gbẹ̀ṣẹ̀ wíkìlì máa ti ṣòro tọ́ ìṣẹ́gbógbó kìlì wẹ́bà lẹ́dù àbẹ̀tí iye oṣù mú nẹ̀ títí gbọ́gbọ́n máa dẹ́wọ́n ẹbọ́ ń mọ̀má dùn ún lẹ́nu ìjàkà àádọ́ mi wọ́n ìmú ẹ̀fà ṣàkó gbégbé lẹ̀ àtẹ́ màá náà dóyà náà ṣílẹ̀ kú màá náà rẹ̀ ṣáàjì mú. àmú nẹ̀ jẹ́ kù máa ṣẹ́ra bá nìkì dẹ́ torí kí jẹ́ kù máa nìkì èyí lẹ̀ ní ẹ̀kọ́ yóò nàtó gbogbo. wọ́n yà ọkọ lẹ ní ìyàbò èyí náà dé ìtumọ̀ kékeré lọ ìtúnyín bọ̀ tí ó wẹ̀sí ìwòlẹ̀ rẹ̀ ya kú yàtọ̀ òṣùdú ọkẹ́ ìṣàkáàtò ìyàkáàtì màálù ẹ̀yà máa ní báńkì ti báńkì báńkì ẹ̀rì jẹ́ báńkì ẹ̀rì jẹ́ pẹ̀kọ́ ni ọkọ̀ kìjọ kú ni kàkà nù ọbẹ̀ ẹni lẹ́sẹ̀ já ní kò dé ẹni lẹ́ báńkì ó rìjẹ́tì i máa mú àkà nù ọbẹ̀ ẹ̀rọ bá ó dú kyankibo banki ma se ni kum ka kini abin ne ka account name nka jin account number to yi la mone ya explain ya ga kede amedi me push mu ta push ma ma se tu lima ta o na chana na eni ki anoko wa na chana bata e ga mi pensioni ak ma ya so bata e ko na ko ro ko yina o ta fi ya ọkị wee tagị mọwa ẹọdị olugbo takọkọ ẹdị mọwa mara tẹ ẹdá alẹ kí gbẹrù nàbà gbẹrù ìlú kàrọ má tún lọ ọkụ dàrú gbẹrù mọwọ ẹgbẹ bà mẹlẹ nkùmọ gị kùmọ lẹdí gbẹrù mọwọ. ọkọ yẹ e e, e ụwa ya ẹnẹ mú nẹnẹ yìí ẹọkọ yìí wùlá ìkàlẹ bí nàìjíríà na فلا يخفف عنهم العذاب اي لتا اي اوجو لتا كو دنيا ايبا عذاب اوجونا ما بلوني ولا هم ينصرون وجوتو اي امر اوجو لني ما دا تقولي دي الله اكبر ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى بن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم جاءكم رسول بما لا تهوى بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا وفريقا كذبتم وفريقا تقتلون الله تبارك وتعالى يجوي ينعت تبارك وتعالى بني إسرائيل بالعتو والعناد والمخالفة يجوي أمين بني إسرائيل alkuma lójẹ́ gbìtì a máa jí israel jọ máa ṣàmà bàbá aláti dìgí ní o a máa israel a máa jọ máa ṣàmà bàbá imagine amúnẹ̀ àwọn pínlẹ̀ tó mọ̀ yí kí hajji Ah, àmì kírísẹ̀ máa yá ṣe hajji máa ní pilgrimage rẹ̀ máa lò ń gbogbo mẹ́rin tí kéṣe a gidẹ́ àmọ́ àmì yahudu kì dójá nà lele, àmì jews kì dójá nà israel ṣe 75% àmì jews kì dójá nà mole, ṣe 75% eh, ama kwa kiduja ni israel shi 22% ami christian kiduja ni israel shi 2% christian kiduja ni israel ba 2% ma ṣe maya ma kwa kọrin ju ugwu amadi de ju kan ya mọ ya ọmọlẹ kan na ọkọ mi máa ní àmàtìkẹ́ sí hajji yé ma ṣe tẹ́ ẹ̀yà yí maka maka saudiya gabadiya 100% ma ṣe muslim yìí 100% unga maba kasi ujani saudia aluka aluka hiyo yamo ama ama ami christian kama kadini mune kuma kukono nige dumaomo aluka ma echa ndu kuma chi malhun mani ma du aluka eleko ya dini kama

mẹtumẹti ni yẹlò originally ama ama sami ama ju israel yi ba ama lẹ ama nadi mi judaism ni ní ọkọ kan ọ na agbọrọ ẹwọn lẹsìn adi ni ma elikide ti alikide ti ẹrọ ọdún wa adi ni ma ti takpa because a abo ma ẹbùdó ma ọdún ma gbọrọ ẹkútẹ wọn lọ ma takpa bí ẹbùdó ma ti ṣọọṣì ẹka di ni ma ìdọ́ ma alè yọ ìyá ẹgbàá dọ́ ma yá wa kàdé ni ma ti takpa yabene ko ka di mi kirisem dire e ba odo ma yawa ka di mi kirisem ataka ma de kita pa de kita pa bubu ibe ki bobo ba ani bi sa do ge e bi sa le do taki imo la do ma ko ni so kira le de o mu ya yen ni uh, uh, wa im wa im minkum illa la yu'minanna bihi qabla mawt abe du kuma anya di le taka ni bi taki wa ba ama ma ro ma si ma lo di adin ni ma ya ta ka ko nya ìbá pàpà àmàkà alẹ́bá wọn lè gbogbo ìbí ẹ̀rẹ̀ ìdí ọ̀nà ọyọ́ ọmọ pàpà yà ìbí ẹ̀rẹ̀ ó yí bí ẹ̀rẹ̀ ní lẹ́yìn lára kankan ní sọlá ní sọlá mọ̀ká wọlé tọ́lá làmì ẹ̀húdù àmà lójí ní gbìtìgbìtì nìṣe aláwọ̀dára ẹni wọ́n làkọ́dé áàtì iná ee musa kìtàbà ina àmà mọ́ta kàdàdùn musa wà àti iná mi wọ̀kọ̀fẹ́ iná mi bá àdìyẹ àwọn kàmù ní ṣe nánà nánà àkólì ọ̀rẹ́ àkàmọ̀nú ṣe náà náà àkóṣà ìtẹ́hùn máa wá òdùnú ó yí la máa níbi kẹgbódù máa bá òbí àníbi musa máa wá àmọ́núṣọ́ ọjọ́ olùkẹgbódù máa òjì lè ìyá àyà ṣùgbọ́n àníbi musa lè wá gẹ́gẹ́ ìyá ṣùgbọ́n àníbi musa lè wá dáwúdà ṣùgbọ́n àníbi musa lè wá suleimanu ṣùgbọ́n àníbi musa lè wá ìyíṣà ṣùgbọ́n àníbi musa lè wá kílẹ̀ àmà níbi ọjọ́ ó yí la máa níbi dúkẹgbódù máa yìí bíàbí mi sàmà àpapọ̀ àbí kí wàá rọgbà ń sọ pé òun mà sí àbí lọ́wọ́ jí lè máa wọ́n fún màmá díẹ̀ sára àpò àná lọ́wọ́ ti núrù rẹ̀ ìwà rọgbà ń lọ́wọ́ ti yúùtùbù rẹ̀ yàkóbù rẹ̀ màwá rọgbà ẹ̀ àmàlọ́ yúùtùbù sọ ìwà rọgbà ń tàbí ní ti bí èyí dùdọ́mọ̀ mọ́yà níbi ayé wà àbí lè wà rọgbà ṣíìtù ìwà rọgbà to ina mu amma nabi kute a kowa ma wa ga nabi Musa alaihi salam yan bani Isra'il wa atina Isa ibn Maryama Isa dai bugu wa ga nabi Musa ma dungun albayyinat amen amen ah, ga mima na almu'jizat amen ga yuku amin mu'jiza walale kalifti سورة البقرة سورة آل عمران سورة آل عمران ọmọ yẹn ní àmì mòjísà wọn lójú ìlú lójú ìlú kọjọ kó ẹlẹkọ àní àkọlùkọ lẹkọọ mìnàfí ní kìláì àti fáìrì fa àwọn fúkú bí i fàyàkùn fẹ́ràn bí i nìlá inú ńlẹ́ kẹtẹ àmà kò ńlẹ́ òjìgbó ẹwẹ́ bọ́bá ńlẹ́ àwọn ẹ̀yìn rẹ̀ áwù bí àwọn òpéjúmọ̀ ẹ̀yìn bá owó má lẹ̀ pọ̀ ẹnẹ́ ti kú yàrá dájí ṣàkàmú dájí ṣàkíní adájú ìjà wọn dàbí wọn jẹun ìyá jẹun tẹ òwe lọ tóró àdìsí wọn lè ga tẹpa kó mi hàn bí àwọn dájú ìjà wọn yá lolo yá tẹlẹ náà nínú dájú máa ní nìtọ ọlàkà ọlà méjì dàbí wọn kàkí lè kú dàbí wọn lè kú má dàgbà ní kàkí kú òun á kíkú kọlà wọn làwọn torí kìdé mi ìjì ìbánu mọ́rùn sí pé ní kìwé méjì àkọ́kọ́ ìmìgìdẹ̀ yìí tó bẹ́nẹ̀lẹ́ àmẹ́ngá ayé kọ́ ọdún jòjì àníbi ìsá ohun ya ce amen kuma wa kuna bi uku bima ta kuluna wa ma ta dakhiru na fi en kuma ji ta kuma wa ya ka ma oye oye lele oye otakwa oye we ya ya ya ala ka ma ki ba ya ka hai da ya ka oye ya ya ka ma ona tene akola gede emache emache ne ke kene atoro da ke ame ndo ndo ni ola ola ko mboko lo moyo ale duire be ko ne ke jo ka ko ngun nge le jo yo ke ame ko ne ga dige ko gede e te oyo ko ma dun ma yo ko ma dun ni akini adame na yoku agun wa yede na kwa

ẹ́ ọ̀yọ́lá máa káyé alẹ́bíṣọ́lá káwọn àfihàn ikú pẹ́rù yọ̀màdúnú yìí tọ orúkúrú yọ̀màdúnú alẹ́ muhammadu yìí báyìí ni òyọ̀ òyọ̀ kaníbi òyọ̀ amúnẹ̀ ilẹ̀ yìí pakúṣaká ẹmukó dama òpẹ́rù ìrànlẹ́bí ìṣòro rẹ̀ ma Ale musa ohun ọkwàlẹ́ jì nẹ́ ohun rúgbò òkúta yìí àì mọ́kwàlẹ́ rúgbò òkúta yìí ohun omi kílẹ̀ rú òkú ọláwọ̀ yìí báyìí ni musa ẹ̀rọ ayékúṣe ọkwàlẹ́ rúgbò òkúta omi rúgbò ìwọ́n mọ́lẹ̀ ọjọ́ ẹ̀ ọjọ́ ojúwó mú ha ọjọ́ wa ojúwó mọ́lẹ́bí ló hánà ọjọ́ sákò nǹkan ọjọ́ kan láì àmá níbi sọ́láàlì sọ́láàmà onígbònúgbé ohun òdòkòrò ní ọjọ́ kó ń jẹ́ àmà àpẹẹrẹ ọmọ àádọ́gbé mi táàkì ló sí òjáde sákò nǹkan ọjọ́ kan láì ó kí ọmọ níbi ló nǹkan ọjọ́ ẹ anabi sallallahu alaihi wa sallam ayé kìtì lẹ́nu ọ̀rọ̀ àtúnú yìí. sọ̀rọ̀lẹ̀ nìtẹ́lá bí i rúhùl àmì mẹ́lákú kọjọ́ dúnmú àníbi ìsáyé kìtùbì náà lè ọgọ́lẹ̀ àníbi sallallahu alaihi wa sallam gbùngbùn ní ń wọ ọgọ́lẹ̀ òun gbùngbùn ní ń wọ ìdúbì ní bàdú àníbi sallallahu alaihi wa sallam ẹnẹkìṣà kéliú ọmọ àdúrà kẹni hassan bin thabit hassan bin thabit òun ṣá kéliú

òun gidẹ́ bá yé dùnmù àpẹ ọ́rọ̀dà ní ṣe hìlì hassan bin zabit gòkè agbọ́lọ̀ ẹbá ẹun kí tí adéjìjì mú sí ilé wọn èyí wọn adéjìjì mú tàbí àyà ṣe kìí ní àti

lọ́dọ̀ pé ní ẹ̀rọ ọkùnrin ìṣòwò náà ní àdájọ́ òkè ẹgẹ́ bí yóò mẹ́nu hassan bin sabit wọn níbi sallallahu alaihi wasallama yé nìyí allahumma ayyid hassan bi ruhil kudus kẹma náà fa annabi yìí ha ojo hassan ọmọ sabit gidẹ ba ojo dukwanyun fayi ruhul kudus mẹ ahu yake afọ ahu mẹlaiku yake ana dukola sehi bẹ ke toru ẹni gẹ̀dẹ́ ẹgbà tó ní ta adìlún kú ìjàbá makáàzìrì jẹun bá sílé bá níbi rẹ̀ tàkí ibùn kẹsìr inukọla ilé hassan kàti duwa ẹwọ takàdá tẹ̀sílù ọgá ti sọ́lọ́tù alẹ́mùnẹ̀ ṣẹ̀rá alẹ́kàtàrà ẹ́ ọgá ni sọ́lọ́tù alẹ́mùnẹ̀ ṣẹ̀rá ẹni tó mọ ẹmú bi ẹ̀yà lé ọ̀ ọmọkú yẹ́s ẹni tó alẹ́mùnẹ̀ ṣẹ̀rá that is volume four in tafsir ibn kathir among yani hasa eli hasan bin thabit ki ki ki kona ni bi ko ji surat alam ne kara ibn kathir mo do aro amma dole ne bin ma ko ne ne wa fi shi'r has na'am وفي شير حسان قوله taki ibn kathir wa mu'min adwa wa gana ya ka ne gide in wa jibril rasulullah yunadi wa ruh al-qudus laysa bihi ikhfa yani jibril ki chonu sojo ya na dudo sheki na dudo ahojo jibril ki sha hojo laiba ekene ke ta mun ma jange tinun bi mana jibril sha dukola hikima hadu tungi butaki aka ya defend alibi eyi waya ọmọ ètò dálẹ̀ máàkì ní àhọ ọjọ́ ìṣì àmàdà róhùn kúrùsù ìṣà níbi yìí sáàkì ìtẹ́gẹ̀ róhùn kúrùsù ṣàìtẹ́gẹ̀ bàrẹ̀ ẹ̀rùn kí ibùdó kẹsí ìrántí ní kúrò wọn wáyé ẹni dábà ṣàníbi sọlọ́lá sọlọ́mà ìní róhùn kúrùsù. efi hadith sahi ibn hibban ki wa kubo ibn mas'ud yanihi inna ruha al-kursi nafaqa fi raw'ihi inna nafsan lan tamuta yanhi

wa ajaluha man ya jeli ya can ki jo alijun take ku fattakullah kulale me tu ko jo wa ajmidu fi qalbi arziki tini ba tun da ni jomo kuma lenya da na mun tiye da ne tiye to dan ki we do mo ko yo ko wo te je e aje patake ku ti miloni awon jo ka ke ti ba e ti take ku kulale fa ajmidu fi qalbi me ta kan ya ke tini haramu da malun me na tini yen yo ke tini e yi duko yoko umele me ne ko dale eh, eh amado eh, hasan bin thabit idi abu karim sallallahu alaihi wasallam akini ojo si ile abadele abu hurairah radiyallahu ta'ala anhu idi bi hadith kuma duwa ni bukhari pa muslim ba bayni ne ba hasan kigwi masala chaki acharia amini nduchabu defender ni bi ogenele kiwako umar bin khattab hadith gidede debi lugul maram

ene kiyota ele ba ide muna se nyeba mun kan sai na umar umar kuma tabbata ila abu huraira taki yamijuna daga abu huraira ai abu sai na umar goye ni an shurka an shurka allah asami'ta eh? eh amadu a ah, hasan bin sabit ah, amadu abu huraira goma ba ne yemi an shurka billah abu huraira na dogo ko be turu an ko ka yi sai nan ko ba ku ne ko ne ko ko ma ka yi sai ya ku na do jobbo ko ya ku re an shuru talla rasulullahi sallallahu alaihi wasallam ai ya abi du ba ne bi e ku ya ga ajibu anni hasali ya ili ma ko bi na de ya ko e ka ne bi allahumma bi ruhil

ẹgbẹ́ ìjìnlẹ̀ ẹgbẹ́ alẹ́lẹ̀ ìrà kọ̀ṣàkọ́lẹ̀kú mini ismi ní ilé yìí lò pẹ̀lú arúṣì mahamudu wàhálà muhammadu وضم الإله اسم النبي إلى اسمه إذ قال في الخمس المؤذن من اسمه ليجله وذو عرش محمود وهذا محمد صلى الله عليه وسلم ẹ ojú kùmà kó yọ mọ́ ní tẹ̀síìrì bọ́ọ̀lù mẹ́lá ìjọba rẹ̀ mi àbúkùmà ní àmàbílẹ̀ ìdíhùn ọ̀gbọ́lẹ̀ amúkọ̀ lẹ́gẹ̀rẹ́ bá alu hassan bin hassan

mọ́jọ́dá ẹ̀ríkó tọ́rọ àwọn ọmọdé ṣíkà máa lèmi tẹ̀kí ohun máa kọ̀rọ̀ ní ìṣẹ́kùn wọ́ká pẹ̀ máa múdà máa dábìlẹ̀ àkíkà àwọn ìgbìdá aka àwọn olóyún ayin yẹni wà ṣẹ́pàlẹ̀ gómìn ismìlì ìlú jìnnà ọjọ́ ìmúdùn kọ́dá ìmúdùn kọ́dá dákì ní ọkà òdíhùn lẹ́yìn múyẹ̀ múrálẹ̀ tọ̀kọ̀dú arṣì òun aláwọ̀ ti ṣóòlù al'arṣì mahmudu ẹnẹkù gbédé gbogbogbò òun ṣe ọjọ́ tí ẹnẹkù gbédé gbogbo wàhálà tẹ́gì náà jẹ́ àwújá lẹ́yìn ọjọ́ àwọn olùmọ̀ àti muhammadu ẹnẹkù máa wọ́n gbédé ọjọ́ ẹ̀hùn gbédé ìyàwó máa débi gbédé níbi àkójú Eh, imamu siyuti nítàbí kí a kọ̀lá lógó eh, àmẹ́wé eh, kàtà ìsìn nẹ̀bí àwọ̀kùnkù sí ti nẹ̀bí àmẹ́wé kìkà níbi kéèsì wọn yóò ṣe imamu siyuti kọ́ àmẹ́wé lẹ́ over one hundred and eight ẹ̀rùn kọjọ́ sí ìkó àyè níta fi lẹ́lẹ̀ ọ̀làkìdé yìí dé ọ̀làkì máa ń fi òde kà yẹn ni ọdún ẹnu bẹ ọ̀dà ẹnu náà lè ọ̀là lẹ́yìn sáǹtì sábẹ̀ ti wọ́ ọ̀rọ̀ yìí òun ìkàlẹ̀ yẹn ni wọ́n bọ́n mọ̀lì ìlàhùn ismu nẹ̀bí yìí ìlà ismu yìí yẹn ni sáfọ́ ọjọ́ ojú pẹ̀lú ẹ̀wọ̀n nẹ̀ngá níbi bá ẹ̀wọ̀n mú dáa níbi lu ẹ̀ǹgùn mayọ́ ọ̀la òde ẹ̀rẹ́ ìdíkọ́ bí ojú ọjọ́ lọ jẹ́ kí mọ́dá níbi mọ́rùn mọ́rọ́lá àmà níbi ọjọ́ lókè bọ̀bọ̀ kí ikú màtítí wò dùn ilẹ̀ títí wá kìlẹ̀ lókìlẹ̀ wá màmá rẹ̀ wá ìmáàmù sí ó sí ní sáàbì kàdúrùn ọkọ̀ ayé bá yé ni ànẹ́bì kéèké mọ́ ọjọ́ sí lọ òwe lọ́pẹ̀ kàmá ṣùgbọ́n àmà níbi gbòòrò mọ́ lọ́wọ́ ló máa ń sáwà yé ni ọ̀wọ́ yé tó pa ìsáàmà ilé ìṣẹ́ ọlọ́sọ̀ọ́lọ́sọ̀ ṣàlébì

tako anibi sallallahu alaihi wasallam waati mu ati mala ko jibril ki di hikima mala ko jibril ki na de ko to ki na di ilham tiru. ya waati mo yo ko yo ki yek mala ko na di ilham tiru. ko la e duki ana ka fi mu do la mele on several occasion match competition of bani sallallahu alaihi wasallam ama kafiri ya baina ni biya wa ma wa address agoke daga ma mele ka tiru ya ni bina kete bi bina kweli ta ne bi ohun o ma

hasan bin sabit ma domon ene muna gi mo cho ne nya ba lati abdullah bin rawaha amma me ji gide abdullah bin rawaha mo se ne kuma ro ba ko mo da allah akbar to ka ka din ne aji ne allah tabaraka wa taala bil wajin yani ni wa ayyadnahu bi ruhil qudus anabi isa a ce dukwayo kwaye a fuke ako dole ne ko yo singa ma dun ki bo ka ba dire afakulle ma ja akum rasulun aida ya gbadu ko nushe ya karabu me bi ma la tahwa anfusukum ki ma ce unke do me ba unke do me anu jungi ne ani istakbartu me yini ya awun don ko bodu aka yo dai ba alli ya don ko kwa shen za ba ye wa wa ci wa dikide shen ko waji mo akola mu ja ba ye de min ba be kakini waji aku tare hmm en iye ko wazi wajini kidu wazi ye kene muna achi ki wane wazi ni kumana kai sai da la ko hal take yan bani kin gona shidi kan ko achi yi shidi kuma kole ne ko achi yi Allah tabaraka wa ta'ala ni isho luka amela ngata me Qur'an yimo e acho luka amen ame gbe pa mo ke mamu minu ngata me Qur'an yimo laqad anzalna ilaykum kitaban fihi dhikrukum Qur'an kuma ru ru ro la me de de

kìsíní kọ̀ọ̀lá ọ̀lẹ́ kì dọ́là mẹ́fì tí eh ìsàkùbọ́rùtù bí máa látàwà ń tuntun bí máa wọ́n lè pàálẹ̀ yí ẹ̀dọ̀ mẹ́gẹ̀ ní múyí mẹ́yìn ní mẹ́a máa gbà ní ọ̀pẹ̀rí kan àmọ́ oúnjẹ ọjọ́ ẹ̀bọ̀ mẹ́wàá وقالوا قلوبنا غلف

obi ń ṣáájú pàtẹ ìhun lẹ obi ọ̀tàkàdá ṣáájú pàtẹ ìhun lẹ ọkọ̀ òbí kura lè gidẹ obi ìhun àti ìṣẹ́jú bá gidẹ gilá lárabà ọwọ́ ọwọ́ rẹ̀ àti gólù obi bí na kọ́và àbí akíní hard kọ́và ẹ̀wọ̀n

فلما جاءهم كتاب من عند الله مصدق لما معهم مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا نعم. يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين نعم ولما جاءهم كتاب من عند الله abunu se يأكربهما akrebuma e otakada كبوجو مصدق لما musaddiqun yàgbìjà lè ní ọ̀tàkàdé kìdẹ́pà mahud kúránì yàmì kúránì lágbìjà ní kàkiri àtọ́ra wọ́n ti gbọ́ ọjọ́ ìkó rẹ̀ kúránì lè ní ẹ aláìlọ àtọ́ra inú ọ̀la kìdẹ́ àtọ́ra ti di ohun màwọn gbọ́ ẹ̀bùn màwọn káyọ̀ nínú. abe abe ya kẹrẹ fún báyìí bá wọ́kánú àmà kùmà sàmárà bùjá amáṣáábí torúkọjọ́ kí mọ́ kí mọ́nà bìlá àmà ojú àmàkáàbí pa olóṣẹ́lẹ̀ màṣáábí kúrúṣẹ́ kí wá yẹ̀sẹ́pìtìbùnà máa bí kọ́nà kí mú bìlá àmà kúrúṣẹ́ kí yàkí torú àmà pa àtàkàdà máa kí ni ìnúṣẹ́ kọjá lárúdú wà ní oójá ní mákàlẹ̀ oójá ní rẹ̀dínà ìnúṣẹ́ kì sọ́ọ́mà máa ló kọ̀ọ̀lá náà mi àbọ̀ ògbóhùṣẹ́ kò fún wa wọ́n ọ̀nà wáyé wẹ̀ ní rẹ̀ abàmẹ́yọ̀ kàmẹ́ máa yẹ wẹ̀ amẹ́já àti ha ìfà máa yọ ọjọ́ ayá dùn ṣe dùn gbọ́ ojú àtẹ̀kẹ́dẹ́ ìpìtì rẹ̀ ojú àtẹ̀kẹ́dẹ́ ìpìtì oníṣẹ́ lọ́rọ̀ máa yọ oníṣẹ́ lẹ́ ẹ̀yà wá kẹ́ àpà máa jáde kàmẹ́ àmà kọ́là kàmá ká ìpìlẹ̀ sí ya ojú àpìlẹ̀ ẹ̀hẹ́ àmàjá bìbí yẹ sẹ́fì hùnà màjá bìbí torúkọ alàlẹ́dẹ́ nàkàtà ojú àmà káàfìrí torúkọ oníṣẹ́ kẹ́ àbẹ̀rẹ̀ àlẹ́ ti wá kọ́ gẹ̀ṣà máa ti tẹ́jú gidi abẹ́hùn kàmà mà lẹ́yìn kàmà títà kọ̀nà wọn lẹ́ka kí àyáwá níṣẹ́lá àyáwá abẹ́yà yà tẹ́kọ̀rọ̀ òkè mà kọ̀kọ́ níṣẹ́lá wa rẹ̀ àyè máa ń dà sí ọmọ ẹ̀ mà pàá sí mà kọ́rọ́ sí mà ìṣùgbọ́ ti jà púpọ̀ kà níbi ìṣà níbi emeni mẹ́tàkà aka, pé emeni kí ìmúdu ṣọ́ yọ́ lẹ́nu àjẹ́ kí àmúdẹ̀rún kùmẹ́sìn ilẹ̀ àkà mẹ́gbà fún mẹ́lẹ̀ kì mẹ́wàá ló ṣàdúrà rẹ̀ alájẹ́ yìí iṣẹ́ ni ìyá gbọ́mọ̀tò ìyọ̀ wa ti amadun ọjọ́ màtíwálì ojú a ipa kó àálìgá ẹ̀ àti mú iye àkà sílẹ̀ ìbá ìkọjú inú kàkí ni àwọ́kàrà ọdún àti nì ọgbọ́dọ̀ àmúdẹ̀ kó bá wẹ́mìlì ohun àbójú mú ẹni n'ekwu gbóòtù ní abúrú n'ekwu ìjú ọyọ́mẹ́rún

takuma ma ya kya nan a na nan ana ti iyon wa ne ki bon ma yon wa no ki won shaka ti wa ran bon ga ti me la ja wa amega ke yon ele ene ki kon yon bojo it's possible ki ma yon ma yon ga bojo and it's possible ki asu ta na me but approach ki ayi ki me ma nda tuniki ni ke wa neli to ima jalhiri wa nuki mesiba wa kare kwa ka duma ma ila duma ma ya duma ma to yo ya kare mo ti adwa mani kama pa kina ti ya you take law into your hands me akini ogo na ji adeni ogo isa na ti nyala meri it's possible no man ma yo ba ba ma ka

abe kuma na dungo kuma jabe kuma jabe kwanu kuma na deno mune kwanu be gala ma ni e ma tu fili ni ene ga wono gala ku la ba be bisi e ma tu o fili won mene ne dure ame ma ne ne dure me no jon me ka wo yo yo bicho ne mu ta do agin duru ko yo bicho ne mu me mu ta ga kini ama chi kola ma ba o confuse rale a bi de papa goma di goma yu su nga tarhiri mwa nga dini ojo ma chobatan nga bapa ma chobatan nama ma shukoro ma chobatan kabutala ka ma chobatan nga tu ma ma e goma wu imam da su nga tarhiri be jende uji uji ujane to yele nga ojo ya ya chi tarhiri to nga Allah tabaraka wa ta'ala ni me gende ku me tiri

أما وجود رجال مكافر بيس ما اشتروا به بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله أن أنزل الله بقيا أن ينزل الله من فضله أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين بئس اشتروا به أنفسهم ibiene tabale en kuma kola ma taula an bi bima Allah tulu ma ko pai en ko yodoro babu ya tulu ya bitima an yunzil Allah min fadli ala man yasha min ibadi shubwa ko ala ma ya duro gwanga ne yugbe a ama bi mo de e ta ki Muhammadu to eh. ya

tolu ìwọ́n bá ẹ̀kọ́ yá dùn mú ó jàkà ní ibi torí kó yóò kọ̀ dùn ọyọ́ jìdá ìbáṣọ̀ náà àdìsìkì náà àdìsìkì nìyẹn náà ọjọ́ pẹ́ngẹ́lẹ́lẹ́ ọyọ́ jìdá ìbáṣọ̀ nù kúmà tó ìyẹ ó dà ìbáṣọ̀ náà dá lẹ́lẹ́ gbígbé rẹ̀ nílẹ̀ tí ń yí rẹ̀ àti kọ́kọ́ máa mamu le gbogbo ama ŋu yi ne le fi nkpa de ɛtɛ gimu kpa de ɛtɛ kɔkɔ ɔdze ne le mɔ da ma yi eŋu ɛdi ee ma du ma yi eŋu ɛ mamu du ŋu òun ali yɛ òun ali yɛ ìdze ɛma ki ni òun ma ŋu ni nɛnu òun ti ni nɛ alu ɛma ki bi le kɛ ŋu bi ŋu tse ŋu ŋu bi bi le ŋu bi le ma du kɔlɔ ma de ne kɔlɔ ma de ne ukolo atakpa ya kuma nyina ti guru ma gine ne ya kama le lwa ma ele ma mda ne ma ne ya ko ya ti ndị ya kama lu adle mda do eke si ọkụ ke ta ya lu imda mde na ti dil dole ebe na ne na bele du ni ngi tagi yo kula ngi ja je ne ga ke ma kama ne ukolo ede ya ti e cha do ma do ye ne acha ya ko ma ya ko ilẹ̀kùn kiri ni gidẹ́ kùmà tí ó yẹ kí kọ́lọ́mà ti ṣe yọ wà àríwá wọn lọ. àbẹ́ẹ̀dù kùmà yàgàlù kéjú náà kọ́lọ́mà yá bẹ̀rù àdì kàrà tó gidẹ́ kú yọ gidẹ́ àdùsì wọ̀sílà kẹrẹ̀ wọ́n tó ẹyẹ kọ́lọ́mà ti yọ wọn kọ́ ṣaka. tọ́ aláwọ̀ tàbára kan ọjà aláìní ni tupẹ́ kùmà dẹ́wọ́n náà níbi ẹ̀dí ilẹ̀ àpàdé ẹ̀ fọ́bá obìnrin ó وللكافرين عذاب مهين اما كافري عذاب تكتا نيما تكما فكمين عندك عليك ونا عذاب شبيان ما يقولون عليه أبدا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ولا عليك السلام ورحمة الله